أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من هداه الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ثم بعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ wá di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfá abdulgani al-maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí àwa lórí kitab zakat Ah, báàbì tó ń sọ̀rọ̀ lórí ọlọ́kan ọ̀jọ̀kan ìdájọ́ zaka lónìí hadithi tá máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ dálé lórí yíyọ zaka síwájú àsìkò rẹ̀ bákanáà dúkìá tí a bá fi kalẹ̀ fi sabilillah tí a ò gbọ́dọ̀ ta tá a sì gbọ́dọ̀ jogún ẹ̀ tọ́wọ́ pé afikalẹ̀ ní gbogbo tí a bá máa ṣe a máa ṣe lórí fi sabilillah tó ń pè ní alwaqf ṣe zaka wà lórí àbí kò sí zaka an abi hurairata radiyallahu an qala ba'atha rasulullahi sallallahu alaihi wasallam umara ala sadaqa faqila mana ibn jamil wa khalid ibn walid والعباس عم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أن كان فقيرا فأغناه الله وأما خالد فإنكم تظلمون خالدا وقد احتبس أذراعه واعتاده في سبيل الله أما العباس فهي علي ومثلها ثم قال يا عمر أما شعرت أن عم الرجل سن أبيه حديثه بلات أبو هريرة اللهم باكيو يونسي أني بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة النبي صلى الله عليه وسلم هنا سيدنا عمر ابن الخطاب láti lọ gba zaka lọ́wọ́ àwọn tí àsìkò ti tó láti yọ zaka wọn fàkílà mẹ́nà ibnu jamil nígbàtí sayidina umar tó padà dé ó sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ibnu jamil ó kọ̀ láti san zaka rẹ̀ wa khalid ibnu walid bákanáà khalid ibnu walid òun náà kọ̀ láti yọ zaka rẹ̀ والعباس عم رسول الله صلى الله عليه وسلم أتي عباس أنقل النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أن كان فقيرا فأغناه الله وسكا tí ó ابن جميل kí ibnu jamil kó ju pé tẹ́lẹ̀ aláìní ni ṣùgbọ́n ọlọ́run ọba ó fún ní ó fún lọ́rọ̀ so in tí ó fi dúpẹ́ fọ́lọ̀ nìyẹn wa amma Khalid ṣùgbọ́n Khalid ibn Walid fa innakum tadlimuna Khalida ẹ̀yìn Khalid jẹni torí pé qad i'tabasa adra'ahu àwọn nǹkan tẹ́ ní kọ́yọ̀ zaka lórí ẹ̀yìn ó ti ṣe mọ́lé torí fi sabilillah láti máa jagun ẹ̀sìn kìí ṣe nǹkan àní rẹ̀ mọ́ kò sí nínú property ẹ̀ àwọn yẹn wà láti máa fi ṣe jihad ni so ẹ lè gba zaka lórí ẹ̀ wa ammal Abbas ṣùgbọ́n Abbas tó jẹ́ bí uncle annabi sallallahu alaihi wasallam fahiya alayya wa mithluha zakati ẹ̀ tọdún yìí ọrùn mi ló wà àti ètò tó ń bọ̀ náà ọrùn mi náà ló wà thumma qala lẹ́yìn náà ni Ànábì sallam bá sọ pé ya Umar ìwọ Umar ama sha'arta anna amma ar-rajuli sinwu abi ó mọ̀ pé àbúrò bàbá èèyàn abẹ́gbọ̀n bàbá èèyàn gẹ́gẹ́ bí bàbá rẹ̀ náà lórí hadithi àkọ́kọ́ ni pé anabi sallallahu alayhi wa sallam ó rán sayidina umar láti lọ gba sadaka èyí ni pé iṣẹ́ yìí kìí ṣiṣẹ́ tá a máa ń fún àwọn laymen nìkan a lè rò pé bóyá rú àwọn iṣẹ́ tá a rán àwọn tí ò gbajúmọ̀ láwùjọ àwọn tí ò ní bá ti ṣe àwọn nìkan la lè rán láti lọ́rọ̀ máa ṣiṣẹ́ rú yẹn anabi sallallahu alayhi wa sallam ná sayidina umar ama ipò tí sayidina umar wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam so láti ran láti lọ ṣe irú iṣẹ́ báyìí kì í ṣe pé iṣẹ́ iṣẹ́ yẹpẹrẹ ni so èèyàn ńlá ó lè ṣerú iṣẹ́ náà torí pé kódà kan yẹ pé sayidina umar ó ní lọ́wọ́ tánàbí sallam bá fún ó lè gbà ó sì lè má gbà bet ṣíṣe iṣẹ́ yẹn gan fún rẹ̀ ohun tó ní ládá ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lo bá ṣiṣẹ́ kìí ṣe pé bọ́yá ara rẹ̀ nìkan so eléyìí yadullu ala mashru'iyyati ba'th al-imam ummal li akhadhi zakat ó fi hàn pé asíwájú ó ní ọ̀ràn àwọn èèyàn láti lọ gba zaka kìí ṣe pé tásìkò bazaka bá tó ó ní ọmọ yọ́gbọ́ bá ṣe wù aṣíwájú ló máa rán ẹni tí ó lọ gba zàkà lọ́wọ́ àwọn tí ó yọ zàkà náà bákan náà ó wá nu alkùrán anna al-amilina alayha min al-masarifiha wípé àwọn tó bá ń ṣiṣẹ́ lórí zàkà yẹn àwọn náà wà nú àwọn tá fún zàkà والظاهر أنه بعث عمر لقبض الزكاة أنت حديثي في هني كوي النبي صلى الله عليه وسلم يران سيدنا عمر láti lọ gba zakani wa jawazu ba'thi ar-rajul al-fadil fi tahsil az-zaka wípé kò sí aburú nú ẹ̀ kárán ẹni tó bá tóbi lálùjọ bí chairman nísìn kọ́ran assistant chairman rẹ̀ wípé ìwọ ló ṣiṣẹ́ orí zakai kìí ṣe ìyẹpẹrẹ ni iṣẹ́ tó ṣe pàtàkì ni قوله فقيل منا ابن جميل وخالد ابن وليد والعباس عم رسول الله صلى الله عليه وسلم ودارك عمتا تيوكو تيو يزكنا أكوكا ابن جميل وني أرقار عبد الله بكنا وصيبي لا يعرف اسمه آموكو مي مجو ابن جميل له ó lè orúkọ kò ní sáláì má lórúkọ ṣùgbọ́n gbà míì orúkọ tí a mọ̀yànmọ̀ a máa pa orúkọ èèyàn rẹ tẹ̀yìn òní mọ̀ pé n ti ń jẹ́ nìyẹn wọ́n sọ pé munafiki ni lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ túbá lọ́wọ́ tún islam rẹ̀ sí ṣùgbọ́n khalid ibn walid ibn mughira al-qurashi al-makhzumi òun saifullah ẹni pé ìdá ọlọ́run wà fárisul islam bákan náà jagunjagun ẹ̀sìn islam ni qaidul mujahideen ó ní kọ̀mándà àwọn mujahideen ní àsìkò anabi sallam àti àsìkò abubakar àti uthman wọ́n fi ṣe laqabu pẹ̀lú ẹ̀ pé abu suleiman al-qurashi ó ní ọmọ ọmọ ọmọ ìyá ummul mu'minina maimuna bintul harith ẹni pé khalid àti ọ̀tù ummul mu'minina maimuna pẹ̀lú ìyá tó bí khalid ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n so níbi ni khalid ti tamá annabi sallallahu alaihi wasallam kò tètè gbẹ̀sìn ó gbẹ̀sìn ní ọdún kẹjọ lẹ́yìn ìgbà tí annabi sallallahu alaihi wasallam ṣe hijira lọ sí madina lẹ́yìn ìgbà tó wá sí Madina láti ṣe ìjírá láti gbẹ̀sìn kò pẹ́ náà ni wọ́n lọ sí fatu Makka so ọ̀nà ó jagun gazwatul mauta èyí tí wọ́n rán Osama ibn Zaidin àti sàábí bí mẹ́ta kan àwọn okùnrin ọ̀rọ̀ àti mọ́lórí tí Ànábì sàásálàm sọ fún wọn pé tí ẹni báyìí bá tí wọ́n bá pa ẹni báyìí <coughs> wọ́n ló jẹ́ aṣíwájú tí wọ́n bá pa ẹni báyìí wọ́n ló jẹ́ aṣíwájú tí wọ́n sì pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta Khalid tí Ànábì sallallahu alaihi wasallam ò dákọ ló wá rí pé àwọn ò ní aṣíwájú míì mọ́ ló wá volunteer rẹ̀ fún aṣíwájú ọlọ́run sì fún ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá nígbà náà Eh, lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tíró tó dé bá anabi sallallahu alaihi wasallam anabi ni inna khalidan saifu saifun sallahu allahu ala al-mushrikin ẹni pé khalid ìdání tí ọlọ́run yọ lórí àwọn àwọn mushrik ó jagun fathu makka àti hunain àti gbogbo àwọn ogun tí tó wá lẹ́yìn rẹ̀ so ó ṣe àwọn dúkìá ẹ̀ ó ṣe wọ́kfù rẹ̀ ni fi sabilillah gbogbo àwọn nǹkan tí wọ́n ní àwọn nǹkan tí wọ́n need láti lọ jagun ẹ̀sìn gẹ́gẹ́ bí ràkúnmí àbẹ́sìn àbí àwọn kíní proof tán máa ń wọ̀ ẹ̀wù ogun gbogbo ẹ̀ ló kó kalẹ̀ wọ́kfù fi sabilillah so bóyá Umar ibn Khattab nígbà tó lọ gba zaka yẹn òun ọmọ pé àwọn dúkìá yẹn wọ́kfù ní fi sabilillah wọ́n ní àfi kí Khalid kó mú zaka wa lórí ẹ̀ so wọ́lẹ̀ àlá òun ọ̀fẹ́ sọ fún pé wọ́kfù ní torí pé ọ̀pọ̀ ọgbà irú àwọn sẹ́bà yẹn wọ́n fẹ́ ń ṣe láti má fi hàn so anẹ́bsà sẹ́lẹ̀ mọ̀ ṣùgbọ́n àwọn mí ò mọ̀ so kìí ṣe nǹkan ìmọ̀ láti jọ pé Sayyidina Umar kò mọ̀ pé wọ́kfù ah, Khalid ibn Walid gbogbo bí ó ti jagun ẹ̀sìn tó ọlọ́run ọba kò jẹ́ kí ó kú sí ogun torí pé wọ́n ní kò sí àyè kankan lára rẹ̀ tí kò sí idà ọfà bí nkankan ní gbogbo ara ẹ̀ pátá kò sáyè kankan tẹ́ lé torí ó ní egbò àwọn ogun tó ti jà so ìdínú tó fi ń sọ pé gbogbo ẹni tí ń bẹ̀rù ọlọ́run sí nǹkankan fún torí pé ogun kọ́ ní máa múyàn kú àìmọye àwọn èèyàn tán jagun jagun jagun òkú sógun wọ́n padà kú sórí bẹ́ẹ̀dì wọn ni. So, ṣùgbọ́n Abbas ó ní bob abin uh, uncle anabi sallallahu alaihi wasallam Abbas ibn Abi Talib ah, afwan Abbas ibn Abdul Muttalib òun náà gba ẹ̀sìn síwájú <clears throat> hijira anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó fi ẹ̀sìn rẹ̀ pamọ́ kò fi hàn ipò ti di mùsùlùmí ó wá jáde pẹ̀lú àwọn èèyàn rẹ̀ láti lọ ja Badar wọ́n wá mú ní ẹ̀rú ẹni ó mú ó ti gbọ́ pé anẹ́bísà asálà ní wọn gbọ́dọ̀ pa Abbas so nígbàtí wọ́n yọ̀dà síra wọn tán ó fi idà tí ẹ̀ gba idà Abbas kò wá ní nǹkan lọ́wọ́ mọ́ ló wá ní kí ló rè pé ó lè ṣẹlẹ̀ sí ọ sí báyìí ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ó ti sọ àsọtẹ́lẹ̀ fún wa pé àgbàdà kan ló wá sọ pé eléyìí kọ́ ni nǹkan àkọ́kọ́ tí ànábì sallallahu alayhi wa sallam ṣe láti fi ṣe sílà èyí ni pé láti fi so okùn ẹbí pọ̀ àwọn èyí tó ti ṣe síwájú pọ̀ ló wá ní ojú tì ọ́ nígbà tó jáde pẹ̀lú àwọn èèyàn rẹ láti lọ ba ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ àbúrò rẹ̀ ja ogun ó rí pé ojú tì ọ́ lọ́wọ́ ni kí lọ fẹ́ kí n ṣe fún ọba ìsìn òní màá mú ọ lẹ́rù ni wọ́n á mú wa síwájú anabi sallallahu alayhi wa anabi sallallahu wo abbas lọ́wọ́ sọ fún pé n tá ṣe ni pé wàá gbára rẹ̀ sílẹ̀ wàá ra ara rẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn méjì nínú àwọn tán jẹ́ bí relative ẹ̀ ló wá sọ pé rárá pẹ́ẹ̀pẹ́ òun ò ní san kọ́bọ̀ kí nìdí ó ní mùsùlùmí lòun síwájú kún òun tó wá ẹ̀nẹ́bísà àṣálẹ̀ ní ọlọ́run ló mọ ìntẹ́nìkan ò mọ̀ tó wáyé pé mùsùlùmí ó ní ọ tẹ́lẹ̀ àwọn ò mọ́ so tó wáyé pé bẹ́ẹ̀ náà lórí ọlọ́run san ní ẹ̀san rere ṣùgbọ́n ó láti ra ara rẹ̀ kalẹ̀ so nígbà tó kọ̀ dandan láì pé mùsùlùmí lòun anamsa asálàǹgbà ipò lòun máa san owó ríra rẹ̀ kalẹ̀ so anamsa asálàm ló ra Abbas kalẹ̀ bet ohun tó hàn ní lóòótọ́ lóòótọ́ ni pé ó ti gba ẹ̀sìn Islam ó fi Islam ẹ̀ pamọ́ nígbà tí wọ́n wà ní Maka bákan náà wọ́n fọ́ọ̀sẹ̀ jáde Badr ni ó fẹ́ kọ̀ láti má jáde ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ bí èèyàn kankan kankan tí wọ́n bá jáde lásìkò yẹn wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ́ wípé ẹrù ni ò jẹ́ kí wọ́n jáde naam bet kí ni ìdí tí wọ́n fi sọ pé Abbas ò yọ zaka ìdí ni pé Abbas ó ti yọ zaka ẹ̀ síwájú anẹ́bísà sẹ́lẹ̀ ń bá sọ̀rọ̀ láti yọ zakai síwájú kí àsìkò tó tó torí pé wọ́n fẹ́ lò fún nǹkan so which means wípé kìí ṣe gbogbo nǹkan lẹ àwọn tó jẹ́ bí tó súnmọ́ aṣíwájú lè mọ̀ àwọn nǹkan míì wà tí aṣíwájú lè ṣe tí ó jẹ́ tí ò ní jẹ́ pé ó hàn sí àwọn tí wọ́n súnmọ́ so kìí ṣe nǹkan nǹkan ni pé aṣíwájú ṣe nǹkan èyí tó jẹ́ bí vice àbá jẹ́ bí advisor rẹ̀ kankan wọn ò mọ̀ ó ní right àti ṣe yẹn so anabisa asẹ́lẹ̀m wọ́n ti gba owó zaka rẹ̀ àti zaka tó ń bọ̀ ibi tọ́rọ̀ ti wá ní ìsinmi ẹni pé wọ́n ti gba zaka ti ọdún yẹn àti zaka ti ń bọ̀ láti fi lò ṣe nkankan bẹ̀tẹ̀ anabisa asẹ́lẹ̀m fi hàn sí sayidina Umar ó lè mọ́mọ́ ó lè jẹ́ pé sayidina Abubakar torí pé wọ́n súnmọ́ra wọn jigidan gbogbo alẹ́ náà sì máa jọ jíròrò àìdá nílé sayidina abubakar àbí anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ọ̀pọ̀ ọgbà sayidina umar níwà pẹ̀lú wọn àwọn méjì náà ni nígbà míì ó máa ń wà pẹ̀lú wọn so now wọ́n ti gba owó zakayẹ sílẹ̀ so ìdínú tí anabi sallallahu alayhi wa sallam fi sọ pé orí mi ni zakayẹ wà so ọ̀rọ̀ rẹ̀ tó ní ma yanqimu ibnu jamil illa an kana faqiran fa'aruna Allah ẹni pé ibnu jamil kò sẹ́ ẹ̀san dáadáa láti fi dúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti sọ di ọlọ́rọ̀ léè sì jẹ́ pé síwájú yẹn aláìní ni. so Ibn jamil òun nìkan ni ẹni tí ó kọ̀ láti má yọ zaka yẹn torí pé ó sahun ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nígbà ò bá ní nígbà bá wá ní yóò di wọ̀bìà wọ̀nbílíkì yóò máa wa owó mẹ́yà ní bí gbàtọ̀ pé owó náà ọ̀tàn so ní riwaya mi wọ́n ní fagunáwó lọ́hùn wa rasuluhu ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní ọlọ́rọ̀ ẹni pé source of arziki ẹ̀ láti bí ghanima ni anẹ́bìsà sẹ́lá ló fún nínú àwọn tí wọ́n máa ń fún ní ghanima pípọ̀ torí àti fífa ẹ̀mí wọn wá sínú Islam so níbi ni owó ẹ̀ ti ti ti jayọ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí lówó rẹ̀ sí bẹ̀rẹ̀ sí pọ̀ débi pé yọ́ yọ zaka so now a lè ṣe a lè sọ pé ọlọ́run àti ànábì rẹ̀ fún yẹn ní nǹkan níbi kìí ṣe pé ànábì sàásánà ló fún yẹn ní nǹkan but ọlọ́run ni pẹ̀lú àṣẹ ọlọ́run torí pé gani ìmọ̀ yẹn fúnra rẹ̀ ọlọ́run ba ló láṣẹ lórí ẹ̀ bákan náà ọlọ́run sọ pé tọlọ́run ni àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run láṣẹ lórí ẹ̀ ṣùgbọ́n anẹ́bísà àṣálàm ni ó fún ẹni tí ọlọ́run bá ní ó fún so in the real sense lọ́hìr anẹ́bísà àṣálàm ló fún bẹ̀tà lẹni tí ó pa anẹ́bísà àṣálàm láṣẹ láti fún ọlọ́run so irú àwọn irú àwọn àyà ti báyìí ó wà nù alukur'an lè tọ́pọ̀ ọlọ́run ni walaw annahum radu ma atahumullahu wa rasuluhu qalu hasbunallahu sayu'tina allahu min fadlihi wa rasulihi inna ila الله راغبون، so ìbáyá pé wọ́n gba tọ́lọ̀ àti òjíṣẹ́ rẹ̀ fún wọn nínú ghanima wọ́n ní hasbunallah eléyìí ti tó wa ọlọ́run ọba tó wa sayu'tina Allahu min fadlihi wa rasuluhu ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n fún wa níbi oore wọn inna ila rabbina inna ila Allahi raghibun bet níbi ìran kan wọ́n sọ pé inna ila Allahi wa rasulihi rọ́gìbùn torí pé a gbọ́dọ̀ rán kankankan lọ sí ọ̀dọ̀ anẹ́bìsà sálàm ju ọlọ́run ọba nìkan lọ ṣùgbọ́n níbi fúnfún ni ọlọ́run ọba ló ní kí anẹ́bìsà sálàm kó fún wọn so àti sọ pé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ fún wa kò sáburú nú ẹ̀ so níbi láti láti understand the mistake sọ pé ẹ fún mi torí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹ fún mi torí ọlọ́run ọba nìkan ṣoṣo ọlọ́run ọba nìkan la máa ń bẹ̀yàn fún I mean ọlọ́run ọba nìkan la máa ń fi la máa ń fi ọlọ́run bẹ ènìyàn láti fún ní kìí ṣe ànẹ́bìsà àṣálàm so níbi wọ́n ṣe nasbu ìtọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run àti ànẹ́bì torí pé ọlọ́run ọba ló ní kí ànẹ́bìsà àṣálàm kò pín owó náà fún wa gẹ́gẹ́ bí ó sì wù náà so ẹlòmíì lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba fún tán yóò di ahun yóò gbàgbé pé ọlọ́run ọba ni ó fóun ọlọ́run ni wa minhum man ahada allaha la in atana min fadlihi lanasadaqanna wa lanakunanna mina salihin ọwà nù wọn léètọ́ ẹ pé wọ́n ti ṣe alkawari pẹ̀lú ọlọ́run ipe tí ọlọ́run bá lè fún wa lóore o a máa tọrẹ torí pé torí ká lè rí oore lọ́dọ̀ ọlọ́run bákan náà á jẹ ẹni re falamma atahum min fadli nígbàtí ọlọ́run bá fún wọn nínú oore rẹ̀ bakhilu wọ́n ya hun bakhilu bi wọ́n ya hun pẹ̀lú tí ọlọ́run bá fún wọn watawallaw wa hum mu'ridun yẹ́yìn padà wọn ò gbọ́tọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ mọ́ fa aqabahum ọlọ́run bá bá fi ìyà jẹ wọn kí ni tó fi fìyà jẹ wọ́n nifaqan fi qulubihim ọlọ́run fi munafiki sínú ọkàn wọn ní pé nifaq kí la ń pè ní now akramukola kí ni munafiki nínú now ojú méjì a sì yí sọ̀run ala kulli hal ọlọ́run bá fi nifaq sínú ọkàn wọn so ila yawmi yalqawnahu wọ́n ma wà bán títí ìgbà tí wọ́n fi pàdé pẹ̀lú ọlọ́run ọba bima akhlafu ma wa'aduhu torí pé wọn ò pé àdéhùn tó ń ṣe pẹ̀lú ọlọ́run bima kanu yakribun torí pé wọ́n ń ni nígbà tó ń ṣe àdéhùn ó ti wà nú ẹ̀mí wọn ipá wọn ò ní pé àdéhùn náà so àwọn kan nínú àwọn àwọn olùmọ̀ wọ́n sọ wípé Ibn Jamili kò sí ẹ̀rí pé ó túúbá torí pé tó wẹ́ pé ó túúbá ni ọlọ́run ọba ò sọ wípé fa'aqabahum nifaqan fi qulubihim ila yawmi yalqawnahu torí pé àwọn míì wọ́n fi sábàbù nùzúlù áyà ọ̀rọ̀ sórí ibn jamil so tó bá pé ibn jamil ó ní sábàbù nùzúlì àyà a jẹ́ pé kò túbá torí pé Ọlọ́run ní fa'aqabahum nifaqan fi qulubihim ila yawmi yalqawnahu Ọlọ́run fi àṣeyísọ̀hún ó fi sínú ọkàn wọn títí jíjọ́ gbẹ́ndẹ̀ alkiyama tí wọ́n pàdé pẹ̀lú Ọlọ́run ọba ala kulli hal ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ olóyìí ibn jamil ó kọ̀ láti fún wọn ní zaka lóòtọ́ lóòtọ́ ó kọ̀ ní torí pé kò fẹ́ fún wọn ó wá túbá kò túbá wallahu alam torí pé kò sí ẹ̀rí tó lágbára lórí tútúbá rẹ̀ náà amma Khalid fa innakum tadlimunahu ṣùgbọ́n Khalid ẹ̀yìn yà ni wa qad ihtabasa adra'ahu ó ti gbogbo àwọn nǹkan ogun rẹ̀ gbogbo ẹ̀ ló ti ṣe fún ọlọ́run fi sabilillah gbogbo ẹ̀ ló ṣe fún ọlọ́run ọba láti máa fi ja ogun ẹ̀sìn so which means pé anything téèyàn bá ní ilé ni àbí àwọn nǹkan ẹ̀ní mi tó jẹ́ property téèyàn ṣe work full rẹ̀ kò sí zaka lórí ẹ̀ kò sí zaka lórí irú àwọn property báyẹn now qala an-Nawawi wa ma'na al-hadith أنهم طلبوا من خالد زكاة أعتاد ظنا منهم أنها للتجارة ipe wọ́n ní kí Khalid kó mú zaka àwọn nǹkan ogun yẹn wá wọ́n lérò pé bọ́yá ó fi ń ṣe tìjára ni wa anna zakata fiha wajiba wọ́n lérò pé gbogbo tí a bá ti kó kalẹ̀ láti máa fi ṣe owó ó di dandan ká yọ zaka rẹ̀ faqala la zakata lakin alayya la zakata lakin alayya èyí ni pé kò sí zaka kankan ọrùn mi ló wà faqalu linnabi sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún anabi sallallahu alayhi wa sallam inna khalidan mana'a zaka ipe khalid ó kọ̀ láti yọ zaka faqala lahum innakum tadlimunahu anabi sallallahu alayhi wa sallam wá sọ fún ni li'annahu habasaha waqfaha fi sabilillah torí pé ó ti ṣe mọ́lé ó ti dá dúkìá yẹn dúró fún fi sabilillah qabla al-hawli alayha síwájú kí ọdún kó tó pé bá dúkìá náà fala zakata fiha torí bẹ́ẹ̀ kò sí zaka lórí ẹ̀ wa yuhtamal an yakuna al-murad bákan náà ó lè jẹ́ pé in tí wọ́n gbà lérò pẹ̀lú ẹni pé law wajabat zaka la'ataha walam yashuha biha in tí anẹ́bísà sálàm sọ fún wọn ni pé ẹ̀ẹ́kà ìyàn ẹ̀jẹ̀ ni ìbájẹ́ pé zaka ń bẹ lórí dúkìá yẹn kódà o ní ó ti kọ́kọ́ mú wá síwájú kẹ tó lọ bá ǹjẹ́ rí nǹkan kan tó ju pé ó kó kíní yẹn kalẹ̀ torí tọlọ́run láti máa fi ṣe tọlọ́run so ilé nǹkan ti tó wípé ìbájẹ́ pé zaka ń bẹ lórí ẹ̀gan òun gan ni ọba ti yọ lè annahu qad waqafa amwalahu lillahi ta'ala torí pé àwọn dúkìá yẹn ó ti dá dúró torí tọlọ́run mutabarri'an ẹni pé ó fi ṣe sadaka fọ́lọ́wọ́n ọba fa kayfa yashuhu bi wajibu alayhi báwo ni ó ti wá sí ẹ pé yóò máa sáhun pẹ̀lú tó jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ mo rò pé a gbọ́ eléyìí so Khalid kìí ṣe pé ó kọ̀ láti má yọ zaka naam amal Abbas fahiya alayya wa mithluha ṣùgbọ́n Abbas tọdún ọrùn mi ló àti mithluha èyí ni pé e, ọdún tí ń bọ̀ torí pé àwọn àdísì míì wá tí ó pé násù ni lórí rẹ̀ anna dhalika kana sábàbù takdimu al-abbas li zakati mali lil amain pé e, e, abbas ó ti yọ zakọ ọdún méjì síwájú kọdún náà tó pé فمن ذلك ننوى حديث عبد الله بن مسعود لاتنو الطبراني wọ́n ní wà inna nabiyya sallallahu alayhi wa sallam ta'ajjala min al-abbas sadaqata amain fi am anabisa sallam ó tọrọ láti ọ̀dọ̀ abbas kó yọ zaka ọdún méjì ní ọdún kan bákanáà hadith abdullahi ibn abbas inú daru qutni ó ní aslafna sadaqata amain fi am ẹni pé a wípé Abbas kó mú eh, zakọ ọdún méjì wá ní ọdún ẹyọ kan so eléyìí báyìí nìsín kò sí aburú nú ẹ̀ maybe time tí dáúlà tán wà nínú need wọ́n á lérò pé nínú àwọn tí wọ́n ní owó yẹn wọ́n tọrọ lọ́wọ́ pé kún fi ran ìjọba lọ́wọ́ ẹ mú ọdún méjì wá so zakọ ọdún méjì yẹn ni a fi ṣe àwọn nǹkan tí ó jẹ́ bí ọ̀ranyàn láti ṣe lórí àwọn tí wọ́n jẹ́ bí aláìní so kò sí aburú nù ẹ̀ náà bákan náà nínú hadith bay'aki tó wá láti ọ̀dọ̀ sayyidina ali anna al-abbas sa'ala rasulallahi sallallahu alaihi wasallam fi ta'jili sadaqatahu qabla an yahilla ipe sayyidina abbas ó tọrọ láti ọ̀dọ̀ anabisa asala ipe ṣé òun lè yọ zakọ ọdún méjì síwájú kí àsìkò tó tó fa adina lahu fi dhalik anabisa asala fún ní ìyọ̀dá lórí ẹ̀ وهذا الذي رجحه ابن خزيمة إلينتي ابن خزيمة في سيرين لي so níbi uh, Abbas ó ti san zakayẹ ìdínú tí anẹ́bisa asálàm fi sọ pé fàhíyá àlẹ́yà ọrùn mi lọ́wà wà mithluha àtọdún tó ń bọ̀ náà but hiya alayya wa mithluha àwọn afá ṣe oríṣiríṣi àwọn assumptions lórí ẹ̀ wípé àwọn kan ní annahu kana qad tasallafa minhu sadaqati sanatayn àwọn ẹlòmí wọ́n ní anẹ́bsà sallam ya lọ́wọ́ ẹ̀ zaka ọdún méjì ó yá owó náà lọ́wọ́ fasara dinaru alayhi lọ́wọ́ dainan alayhi ó di gbèsè sí sallam ní ọrùn وفي ذلك دليل على جواز تعجيل الصدقة نبي ó fi hàn pé a lè kọ́kọ́ a lè gba zaka síwájú kí àsìkò rẹ̀ kò tó tó àwọn míì ni an yakuna qabada minhu sadaqata dhalika al'am allati shakahu fiha al'amil wa ta'ajjala sadaqa 'am athani ipe anam sàásálà ti gba zaka ọdún yẹn síwájú káwọn tó lọ gbà tó lọ gbà bákan náà ti san zaka ọdún tí ń bọ̀ síwájú lẹ́yìn ìgbà tó san tọdún yẹn tán so ìdínú tánàbí sàásẹ́lẹ̀ fi sọ pé hiya alayya wa mithluha ay as-sadaqa allati qad khalat sadaqa ti ọdún ọrùn mi ló wà wa anta tutalibuhu biha ìwọ́n sì lọ bá pé kó mú zaka wá lẹ́yìn ìgbà tí ó ti san zaka so níbi fíkù tó wà mí ni pé jawazu taknimu zaka lil hajja tí bùkátà bá wà a lè yọ zaka síwájú àsìkò rẹ̀ falaw wujidat hajjata fi nas kuddimati zakata ajza'a ipe tí bùkátà bá wà láàrin àwọn èèyàn lẹ́yìn pé bọ́yá ebi àbí àwọn kan wà tí wọ́n fẹ́ ràn lọ́wọ́ pẹ̀lú owó zaka tá sì wọ́n pé owó tí ń bẹ́ńlẹ̀ kò lè tó a lè ní kí àwọn èèyàn kan mú zaka wọn wá ti ọdún tí ń bọ̀ kò sáburú torí àti lò láti gbọ́ bùkátà àsìkò yẹn so ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam sọ pé ya umar ama sha'abta anna amma ar-rajuli sinwa abi ṣé o mọ̀ pé àbúrò bàbá èèyàn abẹ́gbọ̀n bàbá èèyàn gẹ́gẹ́ bí bàbá lórí ma'nahu anna am shaqiqul ab ipe uncle gẹ́gẹ́ bí bàbá lórí wa aslu dhalika fi nakhlatain yakhrijani min aslin wahid ìpé níbi sínú yẹn sínú kẹlmà sínú láti bí igi dẹ́bìnù ni so ma yọ ní méjì so àbẹ́ yíyọ tó yọ ní méjì yẹn láti bí èso ẹyọ kan náà ti yọ so which means pé bàbá èèyàn àti àbúrò bàbá èèyàn láti èso ẹyọ kan náà ló ti jáde that is why tó fi jẹ́ pé àbúrò bàbá èèyàn ń jogún ẹ̀gbọ́n bàbá èèyàn náà ń jogún ibn am shaqiq ọmọ ọ̀nkú èèyàn ó ń jogún bákanáà ibn am liab ọmọ ọ̀nkú èèyàn tó jẹ́ pé bàbá kan ni wọ́n ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ń so eléyìí fi hàn pé àwọn èyí àwọn ni dhawil arham tán lágbára àwọn tí wọ́n ń jogún wọn gbogbo àwọn tí wọ́n bá ń jogún mi àwọn yẹn ni al-arham tó lágbára torí pé àwọn àfá àwọn ṣe ìyapa ẹnu lórí pé kí haddi al-arham gan fún rẹ̀ kan ní àwọn tí ń jẹ ogún so tó bá gbọ́ àwọn tí ń jogún ibi tí problem wà ní pé àwọn khala àti khal wọn à ní sínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ òun ò ní sínú ẹ̀ so báwo la sì lè pé eh, àbúrò ìyá tó bí mi àbí àwọn ọmọ rẹ̀ ní relationship kankan àní se sílẹ̀tul arham pẹ̀lú wọn so ibi làwọn àfáàmì ti ni pé ogun ogun yàtọ̀ but níbi sílẹ̀tul arham gbogbo ẹnikẹ́ni tí ìbí tó bá payín pọ̀ tèèmọ́ àna um, àwọn náà sílẹ̀ àwọn arham ni wọn tí máa ní èèyàn arham làwọn náà àwọn kan ní al-arham gbogbo mùsùlùmí pátá torí pé ó ní am ó ní khas gbogbo mùsùlùmí pátá alham àwọn èèyàn ni al-aqal kò yẹ pé sílà pẹ̀lú wọn assalamu alaikum assalamu alaikum bákan justice láàrin wọn ẹni tìntìn kankan bá payín pọ̀ bákan náà o gbọ́dọ̀ jẹ dúkìá rẹ̀ pẹ̀lú ọ̀nà haram bákan náà ọmọlúàbí rẹ̀ o fi ẹnu kàn bákan náà ẹ̀jẹ̀ rẹ̀ haram ni bet tàwọn tá jẹ́ bí ẹbí ó lékún lórí eléyìí ni pé tí wọ́n bá need lè di dandan kó fún wọn ṣùgbọ́n tí kìí ṣe ẹbí rẹ̀ kìí ṣe dandan bẹ̀tẹ̀ tó jẹ́ bí èèyàn tí wọ́n bá wà in need ó ti dọ̀ràn èèyàn fún wa láti ràn wọ́n lọ́wọ́ bẹ̀tẹ̀ ẹni tí kìí ṣe ẹbí èèyàn kìí ṣe ọ̀ràn èèyàn ni now hadithi ẹlẹ́ẹ̀kejì an abdullahi ibn zaid ibn asim قال لما أفاء, أفاء الله على رسوله يوم حنين قسم في الناس وفي المؤلفة قلوبهم ولم قلوبهم ولم يعطي الأنصار فكأنهم وجدوا في أنفسهم إذ لم يصيب يصيبهم ما أصاب الناس فخطبهم فقال يا معشر الأنصار ألم أجدكم ضلالا فهداكم الله بي وكنتم متفرقين فألفكم الله بي وعالة فأغناكم الله بي آه، حديثنا uh, قل so I'm a continue latitude ó ní ana abdullahi ibn zaid ibn asim agba hadisi wá láti ọ̀dọ̀ abdullahi ọmọ zaid ọmọ asim ó ní lamma afa allahu ala rasulihi yawm al-hunain níjọ́ nígbà tí wọ́n ja ogun al-hunain ogun hunain ó ṣẹlẹ̀ lẹ́yìn fatu makka ni fún fatu maka yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará maka ni wọ́n gba ẹ̀sìn lásìkò náà ẹlòmíì sì gbẹ̀sìn sí ìmọ̀ nǹkankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn Bet láti bẹ̀yẹn náà náà ti lọ ja ogun Hunain àwọn mùsùlùmí tuntun yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n tẹ̀lé àwọn mùsùlùmí láti lọ jagun náà so eléyìí mú kí àwọn mùsùlùmí ó pọ̀ àwọn mùsùlùmí pọ̀ débi pé wọn àti ìpọ̀pọ̀ orú ẹ̀ so eléyìí ó fún àwọn ẹlòmíì ní ìrònú pé kò sí agbára kan tó tún lè ṣẹ́gun lórí àwọn ọmọ torí pípọ̀ táwọn pọ̀ yìí waras ibi ni ọlọ́run tó bá ti fẹ́ ọlọ́run fẹ́ dán wọn wò láti fi hàn pé ìṣẹ́gun kìí ṣe pípọ̀ la fi ṣẹ́gun ìṣẹ́gun pẹ̀lú bẹ̀rù ọlọ́run la fi ṣẹ́gun and then the second thing ni pé àwọn míì nínú àwọn tán gbẹ̀sìn yẹn ọ̀rọ̀ ẹbọ àti èrè nkankan kò tí ìtàn nínú ọ̀rọ̀ wọn wọ́n lè rò pé gbogbo ẹni tí ó bá gbẹ̀sìn kò sáburú ó sì lè mú ọlọ́run rẹ sínú àpò rẹ láti lọ tí ó sọ gẹ́gẹ́ bí àwa náà ṣe ń ṣe lónìí tó yẹ pé gbogbo ibi tá bá lọ láyà oore àti láyà oríṣiríṣi ń bẹ nínú àpò wa àwọn èèyàn náà wọ́n mú àwọn ọlọ́run wọn tí wọ́n ṣe pẹ̀lú dẹ́bínú nǹkankan wọ́n fi sínú àpò so ẹlòmíì subhanallah àwọn nǹkan tí ń ṣe nínú nígbà jahiliya ó tún lọ ṣe nínú eh, ogun yẹn so ilé ìlú papọ̀ tí ọlọ́run bá fi ṣe àdánwò fún wọn but later ọlọ́run wá ṣe ìṣẹ́gun débi pé àwọn mùsùlùmí àwọn kèfèrí yẹn gan fúnra wọn ni wọ́n wá sá so ganima wá pọ̀ ọlọ́run kọ́kọ́ ṣe àdánwò lẹ́yìn rẹ̀ nínú ogun náà lọ́lọ́run ti ṣe ìṣẹ́gun tí ganima pọ̀ gan so ń gbà tí ganima yẹn pọ̀ fàkọ́sàmà finnas anẹ́bìsà sálàm bá bẹ̀rẹ̀ sí pín ganima yẹn وفي المؤلفة قلوبهم ولم يعطي الأنصار شيئا ó wá bẹ̀rẹ̀ sí pín fún àwọn almu'allafati qulubun àwọn mùsùlùmí tuntun kó fi jẹ́ pé yóò fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn wọn wá fún àwọn ansar àwọn ará Madina ní kankan faka'annahum wajadu fi anfusihim bí ìgbà tó yẹ pé kìíní wọn ò dùn mọ́ wọn nú idh lam yusibhum ma asaba an-nas nígbà táwọn òríru táwọn èèyàn rí lẹ́bùn fa khatabahum anẹ́bìsà sẹ́lá wá rí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ ṣe khutba fún wọn lọ́wọ́ ní yá ma'shara al-ansar wípé ẹ̀yin ìjọ ansar ará Madina alam ajidkum dalalan fahadakum Allahu bi ṣé kìí ṣe pé ń gbà mọ́ dọ́dọ̀ yín orí ìsìnà lẹ́wà tọ́lọ̀ fi fi yín sójú ọ̀nà torí mi وكنتم متفرقين فألف الله قلوبكم به bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àwọn èèyàn tó yẹ pé orí yín kì í kò lórí nǹkan kíké ẹ lè jagun tẹ́ ma para yín fún àìmọye ọdún ṣùgbọ́n nígbàtí mo dé ọlọ́run kó gbogbo ẹ̀mí yín papọ̀ sí ojú kan wa'alatan fa'agnakumullahu bihi bákan náà síwájú kí n tó dé ọ̀dọ̀ yín tálíkà lẹ jẹ́ ṣùgbọ́n nígbà tí mo dọ́dọ̀ yín tán ọlọ́run bá ṣínà àrísìkí fún yín kullama qala shay'an gbogbo ìgbà tí ànábì sallam bá sọ nǹkankan qalu Allahu wa rasuluhu aman ọlọ́run àti òjúṣẹ́ rẹ̀ ń ló láti ṣe règún ọlọ́run àti òjúṣẹ́ rẹ̀ ń ló fún láti ṣe ìrègún so that means pé wọ́n ti gba tí ànábì sallam sọ so, قال ما يمنعكم أن تجيبوا رسول الله كن انتو ستوب هنا تمن داون ببنتي منسويل داون قالوا الله ورسوله أمن ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ló tọ́ láti ṣe òrògùn ìrègùn anẹ́bìsà sálàm sọ pé law shi'tum lakultum tó bá ti ẹ̀wù yí ẹ̀yin náà lè sọ pé jitana kadha wa kadha nígbàtọ̀ ọwá ọwá nínú ìbẹ̀rù àwọn èèyàn rẹ wọ́n fẹ́ pa ọ́ ọ wà nínú ìnira àwọn alágbà ọ́ ẹ lè sọ bẹ́ẹ̀ anábì bí wọ́n lérè ala tardawna an yadhhaba an-nasu bish-shati wal-ba'ir kí ni àwọn nǹkan tí a pín fáwọn èèyàn ṣe bí ẹranko àwọn ràkúnmí àti màálù àti àkúyà ni ẹ jẹ́ káwọn èèyàn kó gbogbo èèyàn káwọn kó lọ kẹ́yìn mú ànábi sallallahu alaihi wasallam kọ́ sọ́dọ̀ watadhabuna bi rasulillah ila rihalikum kẹ́yìn mú ànábi sallam padà lọ sí ilé yín kí ló tó oore ipé ànábi sallam bẹ nínú ìlú yín ìlú tá bí ọ̀hún gan kò padà lakuntum ra'an minal ansar tí kì í bá ṣe pé èmi náà ìjìra mo ṣe ìbá jẹ́ ọ̀kan nínú ansar èyí pé ní ọ̀kan nínú àwọn ará madina walau salaka an-nas wadiyan aw shi'ban la salaktu wadiya al-ansari wa shi'baha tí àwọn èèyàn bá mú ọ̀nà anú gbẹ́ tí wọ́n mú pàn láàrin òkúta méjì táwọn tó ń kálùkù gba ojú ọ̀nà àwọn ará madina mi ní gbàgbà والناس دثار الأنصار شعار أي أنصار أدبي àwọ̀tẹ́lẹ̀ wọ̀násù dìtàr àwọn èèyàn yóò kù gẹ́gẹ́ bí agbádá náà jẹ́ nígbàtà bá ara wọ̀tẹ́lẹ̀ kan kí ní àǹfààní agbádá òkúkú láǹfààní kankan a lè yọ kúrò ká máa lọ àbí a ní òhò ni so ẹ rí pé ẹni tó jẹ́ bí àwọ̀tẹ́lẹ̀ òun ló súnmọ́ ara jù so ẹ̀yin lẹ súnmọ́ mi jù the next to my body so al-ansaru shi'ar ẹ̀yin ansar gẹ́gẹ́ bí àwọ̀tẹ́lẹ̀ lẹ́rí wan-nasu dithar àwọn èèyàn àwọn wá jẹ́ bí agbádátà gbéwọ́ àwọ̀tẹ́lẹ̀ innakum satalqawna ba'di athara eléyìí kéré èyí tí ń bọ̀ lọ́pọ̀ jù lẹ́yìn mi àwọn nǹkan ó ṣẹlẹ̀ débi pé ẹ̀ẹ̀ni ní ipò kankan ẹ̀ẹ̀ni nípò ẹ̀ẹ̀rí tó yẹ pé àwọn nǹkan kan ó ṣẹlẹ̀ débi pé ẹ̀ẹ̀tí ẹ̀ẹ̀ni ní ipò kankan ẹnìkan ò ní rántí yín láti fún yín nípò fasbiru ẹni sùúrù ẹmú sùúrù hatta talqawni ala al-hawd títí tí ẹ fi pàdé pẹ̀lú mi níbi kí ni wọ́n pè ní Yorùbá ẹ́ fountain hausa ni i mean uh, english ni fountain abata abata omi now hadith yìí hadith ńlá ni ah, ah, ah, ibn hajar al-asqalani ó ní ashkala ala ghairi wahidin min ash-shurah idkhalu hadha al-hadith fi kitab az-zakah ó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe sharhu hadith ó ní ó rújú fún wọn láti pé kí ni ìdí tí Bukhari tó fi mú àdísì wá sínú báàbì zaka ó ní waqad waqaftu ata'ammal hadha al mo dúó mo bẹ̀rẹ̀ sí ronú lórí hadith yìí وما الذي دعا المصنف رحمه الله إلى إدخاله في كتاب الزكاة كيلو فا tí àfọ́ onítírà ẹ̀ tó fi fi àdísì sínú báàbí zaka fatabayyana li mo wá rí pé annahu adkhala hadha al-hadith fi kitabi zaka li umur mo wá rí pé ó ní àwọn reasons tó pọ̀ tó fi àdísì sínú báàbí zaka alákọ̀ọ́kọ́ nú ẹ̀ dalalatan ala anna ghanaim wal laysat ka qasamatiz zaka láti fi hàn pé pínpín zaka kò dàbí pínpín ganima pínpín zaka yàtọ̀ sí pínpín ganima àwọn tá fún zaka wọ́n yàtọ̀ sáwọn tá fún ní ganima ẹlẹ́ẹ̀kejì أنه لما جاز إعطاء صنف واحد من الغنائم والفي جاز أيضا في الزكاة الواجبة tí a bá lè fún ìran kan ní ghanima that means pé a lè fún ìran kan nínú àwọn ọ̀ràn tó ń tá fún ní zaka nínú zaka náà èyí ni pé àwọn ọ̀ràn mẹ́jẹ̀ẹ̀jọ a lè fún ẹnìkan nínú zaka gbogbo zaka yẹn ká fún ìran kan kò sáburú nú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní al-istidlal bil awwal wa dhalika anna qasmatul fay kama qala ta'ala ó ní àkọ́kọ́ ẹ̀rí lórí pé pínpín zaka yàtọ̀ sí fay' fífin ganima ó ní pé ọlọ́ni ma afa allahu ala rasulihi min ahli alqura falillahi walir rasul gbogbo tí ọlọ́run bá fún bá fún ànábì rẹ̀ láti ọ̀dọ̀ àwọn aráàlú tí wọ́n bá islam jagun kò gbogbo àwọn nǹkan yẹn lillah tọ́lọ́run ọba ni walir rasul tó jíṣẹ́ ọlọ́run ọba ni walidhil qurba ànábì lè fún àwọn alásùnmọ́ rẹ̀ àwọn ẹbí rẹ̀ wal yatama ó sì lè fún àwọn tán jẹ́ bí ọmọ òrukàn wal masakin bákan náà àwọn aláìní àwọn náà wọnú ẹ̀ wabnu sabil àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ojú ọ̀nà so níbi a ó rí pé àwọn kan wà nínú àwọn ìran zaka tí ò sí ń bí àwọn kan wà nínú bí tí ò sí nínú ìran zaka so ìdínú tó bí ní sarful fay an ashabil mansus alayhim ila ma ra'ahu rasulullahi sallallahu alaihi wasallam haythu a'ta almu'allafatu qulubuhum níbi sarfu amin pínpín ghanima tí Ànábì sallallahu rí pé kúrò fún àwọn tí òun fẹ́ fa ẹ̀mí wọn wá sínú ẹ̀sìn wọ́n min ahli zaka wọ́n wà náà tààrí fún zaka فلأن تصرف زكاة الواجبة إلى صنف من أصحابها أولى بالجواز tá bá lè pín ganima fún so níbi àmì tá bá lè fún zaka ní ìran kan láti pín ganima fún ìran kan kò sáburú nú ẹ̀ àwọn èèyàn wọ́n pọ̀ torí pàwọn tán gbẹ̀sìn lásìkò náà pọ̀ gan so anẹ́bìsà sẹ́lẹ̀ tí wọ́n ó gbà pẹ̀lú ìmánì àwọn ará Madina pàápàá jùlọ kìí ṣe pé gbogbo àwọn ará Madina ni wọ́n ní kí ní ẹni ní ẹ̀mí lásìkò náà torí pé àdísì wá tó fi hàn pé àwọn ọ̀dọ́ àwọn ni wọ́n ṣe wọ́n sọrú ọ̀rọ̀ báyìí bẹ̀tà àwọn tẹ́jẹ́ bí àgbàlagbà nínú àwọn ará Madina nǹkan yóò ti ẹ̀wà nínú ẹ̀mí wọn pẹ̀pẹ̀ kí ní yẹn ò sí nínú ẹ̀mí wọn pẹ̀pẹ̀ náà mas'ala mi ni pé níbo ni khilafu ti wá imaamu qurtubi nínú tafsire nínú suratu tauba ó ní ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ wípé lílfùkọ́rọ̀ lílfùkọ́rọ̀ tabyin lílmasarif as-sadaqat eléyìí fi hàn pé àwọn tí a fún ní zaka ọ̀ràn ó ní alfùkọ́rọ̀ wàlmàhálù hátàlá tó kọrọjà ánìhà bákanáà àwọn tí a fún yẹn a gbọ́dọ̀ jáde kó nú ẹ̀ àwọn yẹn ló ní torí pé ọlọ́n ní lílfùkọ̀rọ̀ wàlmàsàkín wàwàwàwà àwọn ni wọ́n ní a jáde kó nú ìran yẹn bákanáà àwọn àfáà wọ́n mú ayà pé ìntúbìdù sọ̀dàkọ́ fani ìmáhì wà ìntùfúhà wà tùlfùkọ̀rọ̀ fọ̀wọ́ khayrun lakum so níbi àwọn ọ̀ràn tí a fún ní zaka àwọn ọ̀ràn mẹ́jọ ni wọn ò gbọ́dọ̀ yẹ̀ ṣùgbọ́n níbi ìran ti fẹ́ì àti ghanima anẹ́bìsà àṣẹ́lẹ̀ ló ní lásẹ̀ lórí ẹ̀ gbogbo tí àwọn mọ̀sọ́lẹ̀ tí anẹ́bisa àṣálàm bí bá rí o ní anẹ́bisa àṣálàm máa fún ọmọ lórí àwọn tí wọ́n mentioned nínú àyà yẹn bákanáà gẹ́gẹ́ mo ti sọ pé àwọn ọ̀dọ́ àwọn ni wọ́n ṣe iṣẹ́ yẹn àwọn àgbàlagbà ò sí nínú wọn torí pé hadith yẹn ó wá complete nínú sahihul Bukhari àti Muslim bákanáà nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ bí àgbàlagbà wọn wọ́n stop wọn wá láti má sọ̀rọ̀ náà síwájú kí ọ̀rọ̀ yẹn tó wá sí etí anabi sallallahu alaihi wasallam nígbàtí wọ́n sì wà níwájú anabi sallallahu alaihi wasallam ah, ń sọ khutba gẹ́gẹ́ bí àti kàsẹ́yìn bákan náà àlékún wà nínú àwọn khutba yẹn léètí àǹfààní mbẹ́mbẹ́ tó yẹ kí a ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ so gẹ́gẹ́ bi wọ́n ti fi àsìkò hàn mí á dá ìdánilẹ́kọ̀ọ́ náà dúró báyìí inṣàlá ta'ala ní àsìkò míì tí Ọlọ́run bá fún wa ní àyè láti jókòó a kọ̀ntínú láti mú àwọn fàwáì tó wà hadithi yìí wa. والسلام عليكم ورحمة الله وبركاته وعليك السلام تفضل بسم الله طيب. نعم ó lè ṣẹlẹ̀ tó bá yẹ pé a ní aṣíwájú tí wọ́n gba tán gba zaka jọ tí wọ́n sẹ̀ táwọn sì ni wọ́n ń fún àwọn tí ó tọ́ sí so tí bùkátà bá wá ṣẹlẹ̀ tó fi lè pé àwọn ò ní àyè míì láti rí owó láti sọ́sọ̀ owó láti fi bọ́ bùkátà yẹn tó sì pé àwọn bùkátà yẹn orí àwọn ìran tí zaka tọ́ sí ni so kò sáburú wọ́n lè wọ́n lè ní kí àwọn tó jẹ́ bí olówó nu wọn wọ́n ṣe tẹ̀kílìmù zaka wọn bí ọdún kan sí méjì síwájú kásìkò tó tó torí àti lo owó yẹn kò sáburú nú ẹ̀ so kò dágbọ́n àsìkò ànẹ́bí sallallahu alaihi wasallam nìkan náà tó bá ti yọ ọ̀rẹ́dì à ní pé kó mú zakawa à ní sọ pé kó mú zakawa lẹ́yìn ìgbà tó ti yọ zakawa ọ̀rẹ́dì ní tàà ń sọ ni pé tí a bá ní asíwájú tó yẹ pé àwọn náà lọ ń bá àwọn olówó yẹn láti mú zaka wọn wá tá sì ní bùkátà tá fẹ́ gbọ́ tó wà very very important tá a sì ní source owó mi ju níbi zaka lọ a lè ní káwọn tó jẹ́ bí olówó nù wa kán ṣe kán mú zaka wọn ọdún kan àbí méjì tí àsìkò náà sì ti tó a lè gbá lọ́wọ́ wọn kò sáburú nù ẹ̀ torí àti fi gbọ́ bùkátà yìí kò dádó lórí àsìkò ànábì sallallahu alaihi wasallam náà àfà ti náà lórí wọ́kfù ẹ̀ a kìí jogún ẹ̀ a kìí ta ẹnìkan ò lè jogún ẹ̀ yóò máa wà bẹ́ẹ̀ náà ni work ẹ̀ táwọn tí wọ́n bá ti máa mójú tó bá wà lágbára náà ẹ specify dáwà yìí náà gbogbo ẹ̀ náà ni àwọn àfáà kàpọ̀ mọ́ fi sabilillah torí pé ta bá ní ọ̀wọ́ ogun ni àjagun kankan mọ́ báyìí sìn so ibo la fẹ́ ná irú àwọn owó yẹn sí so gbogbo àwọn nǹkan míì tó tún jẹ mọ́ fi sabilillah gẹ́gẹ́ bí dáwà àbí eh, àti tọ́ àwọn ọmọ ní skul àwọn ọmọ òrukàn tí wọ́n lè lọ sí skul tàbí fẹ́ tọ́ wọn kò sí aburú náà láti lo orú lẹ̀ bẹ́ẹ̀ ṣe gbogbo tó bá ti wà lábẹ́ fi sabilillah náà um, afwan Thank you.

then àwa wò pé owó yẹn ń sìn ten million lọ́wọ́ àtúnyọ zàkọ́ ọdún tí ń bọ̀ ní ten million torí àti fi ṣe kíní yẹn so tí ó bá wá ṣẹlẹ̀ pé owó yẹn lékún next year tí zàzà yẹn tó tó yọ so in tó bá lé lórí ẹ̀ e àtúnyọ kò sáburú nú ẹ̀ e. torí pé reason ló mú yíyọ yẹn wá kì í ṣe pé bó ti máa ń wà náà nìyẹn but ìdí ló mú wá torí pé I need owó so now nìsín nígbà tá a bá wá yọ tó bá ti pé owó yẹn wá tún lékún torí pé ó lè lékún gan tí ó tún ju 10 million yẹn gan tí ó fẹ́ tó 20 million so àátún yọ tí ó bá lékún lórí ẹ̀ eh. tó bá wá dín tọ́ ń bẹ lórí ẹ tó lówó àìdàkún ni a kò sí aburú ẹ̀ àbí ká nítọ̀ ààyọ nínú ọ̀hìn ìzàkà tí ń bọ̀ Eh, dawla islam wọ́n jẹ lágbájá lówó torí pé zakato yọ ní ọdún tó kọjá owó rẹ̀ ọ̀padà wá tó owó náà mọ̀ wallahu a'lam bet oh, wa alaikum salam naam okay tọ́ náà ghanima ok tí a bá jagun ẹ̀sìn àwọn tí àwọn tí a ń bá jagun tí wọ́n dà ẹlẹ̀ tí wọ́n sá lẹ́yìn ìgbà tá a ṣẹ́gun lórí wọn tán gbogbo àwọn nǹkan ní wọn tán dà ẹlẹ̀ tán sá yẹn gbogbo ẹ ti di ghanima ló fún mùsùlùmí àwọn bí ẹṣin wọn àwọn nǹkan ogun wọn àwọn ìfúnkan tó yẹ pé bí àwọn dúkìá wọn tán kó jáde láti fi jà tán bá yẹ lè dà ẹlẹ̀ tán sá lọ gbogbo kíyàn ti di Ah, ghanima ló fún mùsùlùmí náà ọ̀rọ̀ ogun náà tẹ̀yìn eh, so ní tí a ń sọ̀rọ̀ bá náà ok well in tí mo lérò ni pé kí níyẹn ẹn tí anẹ́bsà sẹ́lẹ̀ kò lọ bá ẹn tí alòmí and then in tó hàn ni pé àwọn tó lówó ju al-abbas wọ́n wà but tí mo lè tí mi ò ní delil tó lágbára lórí eléyìí ni pé anabisa sallam ó wo tẹ́lẹ̀ ní tí òun lè bá tí ó jẹ́ pé yóò take whatever tó bá máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ náà yóò take whatever tó bá máa ṣẹlẹ̀ that is why tí anabisa sallam bá ẹ̀ntọ́ jẹ́ bí uncle láti fi bá sọ̀rọ̀ and then tó tún fi hàn bẹ́ẹ̀ ni pé Sayyidina Umar gan mọ́ ń pa ẹ̀ so that means kini ní ẹ̀ ṣe ní secretly torí pé ó ní àṣírí kan tẹ́ fẹ́ fi bò ó lè jẹ́ pàṣírí náà fẹ́ fi bò yẹn gan ẹnìkan ni látòde yẹn ni wọ́n ràn lọ́wọ́ tí wọ́n sì fẹ́ káṣírí rẹ̀ ọkùnrin fún sí anybody so assumptions lásán ni ṣùgbọ́n kí ni tí ó ṣẹlẹ̀ nígbà tó wáyé pé owó rẹ̀ tó bá di ọdún míì tí ò bá nam inshallah ta'ala ma tó ṣe eh, eh, i mean báàfù lórí ẹ̀ wàláàlá èyàn lè rí inú àwọn fatuwa àwọn àfà tí wọ́n ṣe ìdán akram kọmọlá eh. ẹ̀ نعم نعم بين الفقراء المساكين في سبيل الله جاجبي well uh, ala kulli hal sẹ́rí ìdájọ́ lórí ilé ìkíyàsí ni adé kíyàsí yẹn wà very uh, very critical torí pé kí ni àwọn ọmọ tí a fẹ́ ta fẹ́ mú owó yẹn láti fi sanwó olùkọ́ àwọn tó yẹ pé àwọn ọmọ tá à ń kọ́ ló yẹ kí wọ́n sanwó náà ẹlòmíì nínú àwọn òbí àwọn ọmọ yẹn ẹni tó náà lè yọ zàká ni kìí ṣẹni tó lè gba zàká so yóò rọra yóò rọra lè díẹ̀ láti láti mú nínú owó zaka fi sanwó olùkọ́ torí pé skúù yẹn gangan fún rẹ̀ skúù owó ni ìbá pé skúù tá ń sọ pé fi sabilillah so now nínú àwọn owó zakata and fund ibẹ̀ láti máa fi fund the skúù mo rò pé ìyẹn wà very clear torí pé skúù yẹn fi sabilillah ní ẹnìkan kan ọ̀sánwó so owó táwọn ń rí níbi zakaya láfi máa fọ́ǹdì school salary àwọn teacher àti nǹkan kan yẹn so eléyìí complete fi sabilillah ni but lẹ́kùn ìgbà tá a bá ti sọ pé school owó ni gbogbo ọ̀nà tí a bá gbà láti pé àwọn òbí ọmọ sanwó wọn láti sanwó sẹ́rí ọ̀pọ̀ ọgbà àwa ìjọ mùsùlùmí àwọn èèyàn wa wọ́n máa ń mú nǹkan pẹ̀lú ọwọ́ ìyẹpẹrẹ kìí ṣe pé wọn ò mọ àǹfààní ẹ̀kọ́ náà torí pé ẹlòmíì nínú àwọn ọmọ tí àwọn àfáà yìí ń kọ́ ẹ̀rọ lómi tó yẹ pé yóò mọ àwọn nǹkan tí wọ́n ń kọ́ wọn yẹn ju àwọn tí wọ́n ń lọ skúl owó ńlá lọ bí kódà kó jẹ́ pé western education ni a lè rí inú àwọn ọmọ ẹ̀tọ́ pé bí wọ́n ti ń kọ́ wọn wọ́n ń kọ́ wọn pẹ̀lú àmánà ni so àwọn ọmọ yẹn lè mọ nǹkan míì ju àwọn ọmọ tí wọ́n ń fowó ńláńlá tí wọ́n fi lọ tọ́lẹ̀kọ̀ lọ Why táwọn òfin ní sanwó so aláti wà very strict gbogbo ẹni tí ó bá sanwó kò sí mọ́mọ́ nú ẹ̀ ẹni tí ó bá ti sanwó kó mú ọmọ ẹ̀ lọ sẹ́rí tó máa ń pa skúl tí favour bá ti pọ̀ mo fẹ́ fún yín ní example kan skúl Wùkárí pásítọ̀ ló gbẹ̀sìn nígbà tó gbẹ̀sìn ó ṣe dìrásà ìlú ó wá rí pé gbogbo ibi tí àwọn ọmọ bá ti ń gbá bọ́ọ̀lù gbogbo ibi tí àwọn ọmọ bá ti ń jáde láti inú fíìmù àtàwọn nǹkan míì gbogbo tí wọ́n ti ṣe nígbà tó fi wà ní pásítọ̀ ó ní pé àwọn mùsùlùmí ló pọ̀ jù so níbi nọ́sùrù ni fún christian nọ́sùrù ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n sí nínú skúl àwọn ọmọ mùsùlùmí ni kódà kó public school àwọn ọmọ tí wọ́n ní lọ skúl àwọn ọmọ mùsùlùmí ni so wọ́n á ní kí ni tí o fẹ́ ká ṣe fún ẹ nígbà tó gbẹ̀sìn tán ó ní tó ń fẹ́ ni pé kún wa kọ sí skul sí wú kárí so in tí mo fẹ́ fàyọ ni pé òun ló fi ilẹ̀ kalẹ̀ ilẹ̀ tí wọ́n kọ skul sí òun ló fi kalẹ̀ kìí sì sí pé olówó ni tálíkà ló ń náà torí pé bó ti ẹ̀ wá ní bó ti ẹ̀ ní àwọn ọ̀nà kan nígbà tó wà nínú mission kò ní máa bet gbogbo àwọn ọmọ tó bí pátá nínú skúù yẹn wọ́n wà wọ́n sì ń sanwó skúù wọ́n ń sanwó skúù kódà kan á lè wọn fún owó skúù and then ó ń ṣe àǹfààní àǹfààní tó ṣe ni pé gbogbo ìgbà tí a bá ti ṣe eh, mítẹ̀ àwọn òbí òun jẹ́ bí proof wípé àwọn òbí ò lẹ́tọ̀ọ́ láti máa sanwó torí pé ẹni tó gbé skúù ọ̀hún gan wá fún wa ó ní ó yóò sì kó rìsíìtì àwọn ọmọ ẹ̀ jáde ṣe rá àwọn rìsíìtì àwọn ọmọ mi ni kí ló dé tá fi ní sanwó aláti sanwó ẹni tí ò bá ní san ó yọ ẹmọ ọmọ ẹ̀ kúrò skúù owó ni a níbòmí ìta fífẹ́ found àwọn àfáà tí wọ́n kọ́ àwọn ọmọ àwọn àfáà yẹn tí wọ́n kọ́ àwọn ọmọ yẹn rẹ́ẹ̀tì wọ́n bẹ lórí lórí àwọn òbí náà kí ni wọ́n fẹ́ jẹ kí ni wọ́n fẹ́ mọ̀ àwọn náà sì láwọn tí wọ́n sì ní family so automatically ọwọ́ bí tí skul ti ń rówó nìyẹn wọ́n láti sanwó skul ẹni tí ó bá sanwó skul kó mú ọmọ rẹ̀ sọ́dọ̀ àmọ́ mi ò sí inú ẹ̀ kódà ọmọ chairman ọmọ chairman kan sẹ́ndẹ̀ ìwé ọmọ ọba àlú ọba àlú kárí gbogbo àwọn ọmọ ẹ̀ pátá àwọn muslim ló pọ̀jù òní sì ń san gbogbo owó àwọn ọmọ ọmọ rẹ̀ láti láti eh, kíní eh, ilé ọba náà ti ń sanwó a sì lé wọn a lé wọn torí pé kí ni skúù owó ni tẹ́ bá sanwó ààlè sanwó staff so that is it ọ̀yẹ́ ká mọ́ very very strict and anytime tí a bá pé àwọn òbí jọ ká sọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ fún wọn ẹni tí ò bá ní ṣe kọ́ mọ́mọ́ rẹ̀ kó ibi tí ó mọ́mọ́ rẹ̀ lọ káwá wò pé wọ́n fún ní education ọ̀fẹ́ wọ́n ní fún education ọ̀fẹ́ bet nípa pé bóyá a lè mú nínú owó yẹn díẹ̀ láti fi kọ́kọ́ san ṣé aya ni àbí báwo ni kò yé mi torí pé ẹ pé ààbùn àwọn òbí wọn láti san náà ni so lẹ́yìn ìgbà wọn bá wá san tán báwo ló yẹ owó tí a mú nínú fi sabilillah ti ìjọ Eh, but owó ti zakat yẹn ìjọ kan manage ẹ̀ ti jọkọ́ wọ́n láti wọ́n láti sọ́rùfù ẹ̀ fún àwọn tí wọ́n lẹ́tọ̀ sí ó wà ní òjò kò sí nínú òjò wọ́n láti fún tó bá ti wà náà Hey. Eh. but in ntẹ́mi bá wa gbà ní ìmọ̀ràn sẹ́rí àkọ́kọ́ náà ó ní pé àwọn schools wa ká standardize ẹ̀ tá a bá standardize ẹ̀ tá a dáa a sì lè standardize ẹ̀ tá a bá máa fáwọn olùkọ́ ní right wọn a lè standardize ẹ̀ tá a bá máa fún right wọn and then fifu àwọn olùkọ́ right wọn kìí ṣe pé èèyàn ní dìgírì lọ́wọ́ subhanallah à ń fún ní fifteen thousand naira fifteen thousand naira kọ́ ni sálárì oní dìgírì a wà nítorí pé ẹ̀sìn ní ń ṣe fún ẹ̀sìn ní ọ̀jẹ̀ ni yóò jẹun so ẹ jẹ́ ká fún ní the right salary tó yẹ kó ní eléyìí ni ó dé mọ́lẹ̀ láti ṣiṣẹ́ bó ti yẹ so nígbàtí gbogbo àwọn ọmọ wa tí wọ́n bá ń participate àwọn oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn ń participate mathematics ni another competitions ni Quranic ni so níbẹ̀ làwọn èèyàn ó ti máa wá àwọn tí wọ́n sì máa wá àwọn tí wọ́n sanwó ni torí pé ẹ̀kọ́ yìí ni ó fà wọ́n wá ohun tí wọ́n sì ń fẹ́nu wọ́n sì mọ̀ pọ̀ wọ́n wọ́n sanwó ẹ̀ so àwọn ọ̀nà yẹn èbí lérò pé bóyá ọ̀nà tí a lè gbà láti fi standardize schools wa ni so that àwọn èèyàn wọn à ní jẹ́ pàwọn tán ní relation mọ́ Nurudeen nìkan ni wọ́n wà wọ́n wà ní at any other places gẹ́gẹ́ bí ẹ ṣe rí ti Nurudeen just náà bó ṣe bó ṣe rí torí pé àwọn student yẹn wọ́n wà very good in everything so àwọn tí wọ́n ń ṣe Yorùbá gan wọ́n ń kó àwọn ọmọ wa torí pé wọ́n rí sound education kò sì ní ṣẹlẹ̀ láì jẹ́ pé wọ́n fún àwọn olùkọ́ ní right wọn a máa ń fún àwọn olùkọ́ right èèyàn ń ṣiṣẹ́ bíi bíi kókú a sì sanwó sálárì fún un so automatically àwọn ọ̀nà míì wà tí ó máa gbà láti fi wá owó yálà láti máa ṣe jálàbí bóyá kò fẹ́ ṣe jálàbí yẹn tẹ́lẹ̀ àbí láti máa wá bí àwọn nǹkan míì tí ó máa tà fún àwọn ọmọ ó lè máa ta àwọn nǹkan fáwọn ọmọ yóò ṣe wọ́n láǹfààní kò ṣe wọ́n láǹfààní yóò kúkú ta fún wọn ó sì fẹ́ lówó fẹ́ rówó torí pé kò sóúnjẹ ń lé ẹ̀ so kí ìjọ wọ́n ṣe program kọ́ pé bí sálárì àwọn olùkọ́ bí ó ṣe máa yọ so anything lẹ́yìn sálárì ní school anything at all yọ wà lẹ́yìn sálárì àwọn nǹkan kan wà tó ẹpò ti di dandan chọ́ọ̀kì tàà fọ́ olò àti nǹkan kan bẹ́ẹ̀ tí nǹkan míì lẹ́yìn sálárì ní kódà project kan gbọ́dọ̀ wáyé tàà bá ti san owó sálárì olùkọ́ so in this way a ó rí pé inshallah ta'ala <coughs> allah musta'an نعم يعفو tí well whatever tí a bá hot torí pé lẹ́yìn ìgbà tí ó bá tí ó bá di pé bùkátà bá pọ̀ ìgbà yẹn lásẹ̀sẹ̀ wá ta torí pa rèrè lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ọ̀dìn ni kì í ṣe tó dára so èèyàn lè ra nǹkan míì tí tí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ bùkátà tó sì jẹ́ pé gbogbo ìgbà téèyàn bá gbé jáde láti ta èèyàn ó rí owó ẹ̀ èèyàn ó sì rí èrè míì but gbogbo anything to bá yẹ pé àwọn èèyàn need essential commodities kò ní èyàn ò ní any right láti ṣe mọ́lé gbogbo táwọn èèyàn need essential commodities àmọ́ everything táwọn èèyàn máa need ló lóòjọ́ gbogbo ògbà kò sígbà tí wọn ò ní need ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe irú nǹkan báyẹn mọ́lé bẹ̀tẹ̀ àwọn nǹkan táwọn èèyàn ò need kò sáburú nù èèyàn lè san mọ́lé èèyàn mélòó ní ra mọ́tò ra mọ́tò gbé kalẹ̀ <laughs> àbí ò <laughs> eh okay to yani yabu no no Hey. Eh. kò sáburú nù ẹ̀ kò sáburú nù yẹn mọ̀rúbà tó wáyé pé kìí ṣe pé yóò wà gbówó lé e torí first of all o ní pé kí ni èròǹgbà rẹ̀ láti kó kíní yẹn pamọ́ tó bá pé èròǹgbà rẹ̀ láti jẹ́ pé nígbà tó bá wọ́n o ní kọ́ta no but ìlú èròǹgbà pé ó ń waste tó ń bá ra o lè o lè preserve ẹ̀ so time tó bá di pé kò bá sí lọ́jà mọ́ àwọn èèyàn wà in need of it òun ó gbé jáde and then kó jẹ́ pé ẹni tí ó ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn ni yóò ṣe dẹ̀kùn fáwọn èèyàn kìí ṣe pé yóò gbowó lé lórí torí pé ó ti wọ́n òun náà a máa ta lọ́rùn so kóhun ó ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn bó ti wulẹ̀ orí yóò rí èrè lórí ẹ̀ so wallahu alam náà má kàn kàn lọ ìbéèrè kejì ni ò ní o gbọ́ dáadáa ee well ala kulli hal ọdún kan ti pé ọjọ́ kan kò dín nǹkan kan kù nú ọdún kan ọdún ti pé torí pé ọdún kìí sọjọ́ lànkà ọ̀sẹ̀ oṣù ni so oṣù yẹn gan fún rẹ̀ ó lè mọ́ pé 30 ó lè mọ́ pé ju 29 lọ so kìí ṣe pé bóyá ó kọ̀la tí tí tí ó tí ó wà ṣẹ̀ṣẹ̀ wá di pé ọjọ́ pé so tá a bá yọ ọjọ́ kan nú ọjọ́ tó ti kọjá lọ èwo lọ́pọ̀ jù ṣé ẹ̀sẹ̀ mathematics sá àbúrò ní bá sí bóò ní kí ni dápẹ̀ yóò ní ìsìn ọjọ́ kanú 300 and something ṣé ó dín kankan kù ọdún kan náà ni so ọdún ti pé káyọ zaka fún bàbá eh zaka ti gorí owó bàbá torí pé kò dìde pé kìí ṣe pé ọjọ́ dealt àsìkò ni so month ti dé month yẹn náà sì ti pé so bàbá lè yọ zaka lásìkò náà so kò sáburú nù ẹ̀ so tó bá nam tó bá jẹ́ pé àsìkò kan wà pàtó tó ń yọ ó wá ku ọ̀la tí wọ́n yọ ni bàbá kú lè ní wọ́n yọ zaka yẹn zaka ti gorí dúkìá náà hmm. the second one yẹn náà ni omi onípèyí ẹ̀họ́ ẹ pé èèyàn wá èèyàn wá kú síwájú Allahu musta'an èyí náà jọ ti ìbéèrè alákọ̀ọ́kọ́ so ẹ jẹ́ ká ṣe àbẹ̀wò lórí ẹ̀ náà kákan máa ṣe kíyàsí tí èèyàn máa ṣe mistake lórí ẹ̀ naam akramakumullah naam ordin. ẹ kí ló dé tí wọ́n fi ní ká dákun kọ́pọ̀ tó ń bọ̀ wá wálẹ̀ ń tán a ní ó ti wálẹ̀ pọ̀ jù kákọ̀ and then ṣe pé ó ti wálẹ̀ tó náà o tẹ́ẹ̀dì sin ọwà so now say the same thing náà ni tọ́ sẹ́rí intention ó wà very very important intention èèyàn ó wà very important torí pé gẹ́gẹ́ bí advice sọ́nsìn kí ní ẹ wà surplus lọ́jà own waste this a very good uh, I mean observation own waste òun dẹ̀ ní ọ̀nà tó lè preserve ẹ̀ so instead àìrí owó àwọn èèyàn àwọn èèyàn ọ̀rá own waste kan kúkú rà láti preserve ẹ̀ so ta bára wọn ti ń rà lọ́wọ́ wọn láti preserve ẹ̀ kò ní máa waste lọ́wọ́ wọn mọ́ kò sáburú nú ẹ̀ bet èmi mo mọ dáko mọ̀ wá wò pé tí ń bá tà ń sìn mi ò ní jèrè so kí n kó kalẹ̀ títí dìgbà tí kìíní yọ wọn so ìgbà yẹn náà ni mo ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ jèrè so ó ní bákan nú no. tó tún wá lọlẹ̀ sí that's the problem uh-huh. so <laughs> pàápàá jùlọ sẹ́rí owó ṣíṣe yìí ṣùláwàlẹ́kù sẹ́rí ọ̀rọ̀ bákan méjì ni ìgbà mí èèyàn ó jèrè ìgbà mí kúmá èèyàn short so ọlọ́run kó pín wa lérè inṣàlá ta'ala gbogbo tẹ́wọ̀n bá ti wà pẹ̀lú ojú ọ̀nà tó tọ́ inṣàlá díẹ̀ lèyàn bá rí ọlọ́run fi àlùbáríkà sí ايه آه، عفوا والسلام عليكم ورحمة الله